Ladies and gentlemen, your DJ for tonight has spent hours setting up his lights. He's spent ages performing sound checks, and he's refrained from touching the buffet. Yet. He's keeping reasonably sober and is prepared to play just about anything you care to ask for. Get ready for a very special night and party celebration. Baka. fẹ́mi ọ̀tẹ́ dọ́là Eno mi ní dọ́là aṣíwájú jagaba ghana must go back ọba ẹlẹ́kùsì Eno mi kúkúsì aṣíwájú ti bínú wọ́n ní mi ò mọ lọ wọ́n ní kí iye tẹ ghana must go wá sílé àwọn ní bọ́dí lọ ọmọ ọmọ bullion van lọ́ fi gbé wá fún mi ẹ̀ dàpọ̀ abiodun oyin biribiri kọ́ mi ọ̀gá mi ẹnu gbẹ. DJ Rocky the magic finger. Baby girl, do the calypso. Baby girl, your body bad. Oh, up in the tempo. I like it when you dance, oh yeah. When you whine, oh. Baby, you're going crazy, baby, you're coming. Body now go to, baby, you're sure you're ready. Your body want to. Ladies and gentlemen, here. That's what, that's what, that's what, that's what you If you want to shake, shake you. If you want to wine, wine you. If you want to press, press you. If you want to wine, wine you baby girl tough and rough. Wine for me, get up and up. Rough and baby girl hope and show. Baby girl wine and rough and baby girl wine for wine for tough and rough. Wine for me, get up and up. Rough and baby girl hope and show. Baby girl wine and rough and baby girl wine for me, go up and. I like it when you roll it up, rough and baby girl knock me your back up, up and. You want to give me the cup up, up and pray, oh baby girl. I do it that your body roll, oh oh, oh, oh, see, give that over. Oh, ah. Baby, come give me the cocoa ìyá lọ. Láti wẹ̀ ìdájọ́ bá ní wá ó sì kíra ó wá. Bébí lọ́wọ́ ra ó wá. Bébí ẹ pa mí. Bọ́dì náà pètò. Bébí o baby kira o. Ẹyẹ bọ́dì wá That's that's that's that's If you want to shake, shake you. If you want to wine, wine. you. This Rick Ross caught a flight and jumped off the jet. AP, iced out the neck. Hundred bottles all at once. Lights come on, that's when I get done. Double up number one. Drop it down, shake it up some. Drop it down, shake it up some. Drop it down, shake it up some. 哈哈哈。哈。 Killer chocolate. Ah, ah. ah Jesus, come and take control. Hey, eh, so I can control my flesh. Ah, ah. when I fetch a gun, oh I can come and kill myself. Jesus, come and take control. Hey, eh, so I can control my flesh. Ah, when I fetch oh, a gun, Oshamo, I can come and kill myself. Come here, see my guy, Basso. Show my fantasy for you. èrè tó bá dẹ́ẹ̀dẹ̀ nu ẹ̀ ó yẹ kó dodo dín. ó yẹ kó dodo dín. ó ní pé fi gbólẹ̀ mo ní pé bí ṣé wọn náà lè fogolẹ̀. ìwọ náà fogolẹ̀. túnde head náà mú kí ẹ o túnde head náà èèyàn dayo chino. èèyàn dayo chino. ọmọ tí mo gbé lọlé lánàá ọwọ́ bàyá aláyẹ òmodo mọ́jú ni o. ìgbà tó rí kódẹ̀ tún ti lè níṣe ló já pa kò má dúró gbowó. kò má dúró gbowó. olè tó ń bá wọn mólè ìwọ gangan ló yẹ kó dáná sun. ọlọ́dẹ tó dẹ̀ dáná fàjà ẹ sọ fún pọ́nmọ̀ yẹ́ẹ̀mà ló dáná sun. bóòrẹ̀ lótùtò ọmọ lótùtò yìí. fi ṣàwọn tó bá lówó náà ọmọ ìyá mi náwó náà ẹ kájọ gbádùn gbádùn kájọ máa gbádùn gbádùn kájọ gbádùn gbádùn kájọ gbádùn gbádùn kájọ gbádùn gbádùn ẹ wọ́n là pọ̀ mówó ìtàlẹ́ wọn là pọ̀ ṣàpè ìtàlára kọ́là gbólóṣó tàlà bẹ́ta. ẹ sátì gbà wá ìjọba ni ọba sátì láti olówó dẹ̀ ni kò kí náwó tí rásìmù máa náwó káwọn ká máa yín mú kí wọ́n máa náwó kọ́dẹ̀ máa dáhùn. ìfúnnáyà gbowó ìfúnnáyà gbowó wọ́n lọ́mọ yahoo ni wọ́n lọ́mọ yahoo ẹ bíje kan bí gbowó bíje kan bí gbowó wọ́n lọ́mọ yahoo ni wọ́n lọ́mọ yahoo ni. ẹ tó bá lówó má máa ṣègbéraga bàmí kájú àwọn kì í ṣègbéraga ṣègbéyàn ni kazmat jẹ ti isp ẹ ẹ jẹ charisma awo ti ms ọlọ́ọ̀lù ṣọlá ẹ̀dá ló nọ́lá òun ló ṣòwò ọmọ ẹ̀dá dẹ̀ ló náwó tó bá lówó náà má má fi ṣàwọn tó bá lówó náà ọmọ ìyá mi náwó náà kájọ gbádùn gbádùn kájọ máa gbádùn gbádùn kájọ gbádùn gbádùn kájọ gbádùn gbádùn kájọ gbádùn gbádùn. who be your mother who be your father tó fẹ́ máa gara tó bó lówó má máa gara wo wọn ló fẹ́ ṣẹ́ lù ẹ ayakata má bẹ sí dj nestu ayakata ẹ náwó náwó ní general ló bá tán tán bá náwó wà láwọn kí pàtàn ẹ vicky villa ṣáàmà náà mi ń dọ́là ẹ o ṣé ààrẹ bá tọ́jú papi mo ní màná máa fọ́ ọ̀kọ́ náwó ẹ wọ́n lè faṣọ sára kó dẹ̀ máa ń rìn dẹ̀tí gbogbo tòkè tilẹ̀ ekun ti má dílà o ṣe jámi tí náà aláyé mi ká bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ti destiny aláyé mi lẹ́lá. àṣà ọlọ́ọ̀lù ṣọlá ẹ̀ ẹ̀dá ló nọ́lá ẹ̀dá dẹ̀ náwó tó bá lówó náà má má fi ṣàwọn tó bá lówó náà ọmọ ìyá mi náwó náà. kájọ gbádùn gbádùn kájọ má gbádùn gbádùn kájọ gbádùn gbádùn kájọ gbádùn gbádùn kájọ gbádùn gbádùn. No be dance, we go chop, oh, you must look my place. Look my place. Oh, yeah, look my face, you must look my place be dance, we go chop. Oh, you must come my place. So they please, time to have Ladies and gentlemen, let's go. Looking like that kind of girl I take to my mama. The way you shaking that thing got me spending all of my money. go chop, oh, you must look on my place. On my place, oh, yeah, look my face. You must look on my place, on my place. No be dance, we go chop, oh, you must look on my place. chop, oh, you must come my place. my place. Oh, you must come my place, No be dance, we go chop, oh, you must my place. place, time to our place. lọ́dọ̀ bàbá fẹ́lá shrine máa yí yẹ wòwò it is my time àkókò mi àkókò mi àmì gbàkúláró rẹ̀ bá mi gbé jóbó mi. gúúsì eléjòlè náìkì small boy ọpọlọ bàbá náìkì wọlé wọlé wọn pàtì agbára mi kọ́ fílẹ̀ fún sáàtì. owó bá dé gbogbo mọ́ máa gàbó. DJ Rocky the magic finger. tèmi lẹ́nu gan àfi bí àdì ànílẹ̀ nílẹ̀ kí ní kọ́ńdò ní màdì wọ́n ṣe kókó wọn lé kó bí àdì àjàgbó rọra mi àgbẹ̀sẹ̀ Michael Jacko fún wọn wọn bẹ́ẹ̀ we wan go heaven ṣùgbọ́n àfẹ́kùsì ẹni kìkì sàtọ́dúkọ yín ó ṣe ó fẹ́ kùsì ìwà tó gbọ́n ṣe bó ní kó stupid ẹ lọ ra iPhone X tó dẹ̀ wá lójú sí. ìjọ pẹ́ Rock Mix conturbado àgbà tó lomi inú kan kì í dún pa drink all champagne wey dey di bar ọmọ tó ṣiṣẹ́ gbọ́dọ̀ lọ́jọ́ gbàdùn hype man jọmọ ìṣẹ̀lẹ̀ night mojú discuss bella mesia àwọn ọmọ mi ò ní ìbàṣẹ takore yan kọbi two people kúrò tó tó wẹ̀ lọ ní kúndínlẹ̀ àwòyà ó dáwọ́ yàyà kọ́tẹ́lẹ̀ fúlàlẹ̀ fìdí jáwáyà ìdí ní shop club lẹ́kọ̀ọ́ta àwọn ọmọ ní kúrò dán harry potter.

You Pretty say I don't know you. You be a wabi. You be a wabi. You dey do 60, you dey do top up. You be a wabi. You too say I don't know you. You too say I don't know you. You wear gold chain, you drop tattoo. You be a wabi. Call your father, call your mother. Ladies and gentlemen, show you be Show you be Dangote pikin. Show you be Fashola pikin. Ah, you be a wabi. You be a wabi. Oh yeah, ain't time or two. enter You the you the up, you be wabi. See see fine, be wabi. You wear chain, you you be wabi. You just say I don't know you, you just say I don't know you. I've ah, marked your face. be I swear I be artist. You the You know my You the You the You the You the Get out, get out. I voice. Oh yeah, enter moto. You Oh yeah, Oh yeah, japa all stage of settlement who dey no government after God na government Mr. Benson Mologo all stage of settlement àṣẹyìn kọ́kọ́ ló ń ṣèwọ̀ra rẹ̀ ọmọ gbòòrò kò ṣe wà sára àwọn kan béèrè lọ́wọ́ mi o wọ́n ní bóyá ayé èmi mi o àwọn kan dọ́gbọ́n wọ́n èmi mi wọ́n ní bóyá ẹyẹ èmi mi bàràrà bàràrà. mo ṣe jẹyà ṣe lè jẹwà bí mo ṣe jẹwà mr best one touch. agla agla agla agla agla wọn lẹ agbọn agbọn agbọn agbọn agbọn ẹlẹ́wọ̀n ti ẹ̀gbọ́n ọ̀rọ̀ sẹ́ta ọmọ tí mo ní wọ́n yìnbọn fún mi ní kẹ́rìndínláwọ̀ orí lọ́jọ́ ìṣẹ́lẹ̀ ẹ̀ pa ọ́n sẹ́fún ẹ̀ ṣẹ́lẹ̀ wọ̀ ẹ̀ pa ọ́n má fọjà ọ̀pẹ́sì mi má fọjà ọ̀pẹ́sì pẹ̀lẹ́ mi o èmi lèèyàn rédíò Lagos rédíò Lagos èèyàn gbàù yé èèyàn gbàù gbàù tó bá jẹlẹ̀ ó lọ ẹ̀mẹ́fẹ́ gan àwọn lọ ẹ̀mẹ́fẹ́ gan àwọn lọ ó dà kó ti já wèrè òkú fẹ́ fàyà jẹ́ ah, fẹ́ máa ga ìfọ̀dù ìwà ìwà wẹ̀ ọmọ náà. ti ẹnu ti gé ìgbà ẹ ló máa mọ̀ pé mi ò ṣe gé ojú ẹ̀ lè yà ló máa fi jẹ́ ó náì ó somebody ó ètò àhàn má lọ lélẹ̀. wọ́n ti ra góòdù fún mi wọ́n ti ra tẹ́tì fún mi o touch one touch ipad oní touchlight iphone máwọ̀ icloud kọ́lé rí mi pè mí sí pè mí sórí nọ́mbà yìí pè mí sórí nọ́mbà mi náà ló máa làwọn méje mo mọ̀ kó ti ṣàjẹdowó báwo la ṣe máa rí sim card èló gangan ló fẹ́ gbà bá mi mú wá sóríta bá mi fi sínú pálí bẹ́sìn mr bẹ́sìn ọmọ ológo èmi ò jà fún nọmba one mi ò jà fún nọmba two ẹ̀ka ti kà mí mọ́ wọn àti báwọn lórí rẹ̀ o ológo bológo ṣe olódo bológo ṣe wọ́n ti ra góòlù fún mi wọ́n ti ra tẹ́tì fún mi alọ́ sùn lẹ́yìn kura bí ránjọ́gò má sùn yankí ti di tipẹ́. dépà dé bọ́dì ẹ̀ má tàgé sórí ẹlẹ̀ nígbà dé bọ́dì ẹ̀ má sórí ẹlẹ̀. one time one time one time ṣẹ́bí ṣẹ́bí ọmọ ìyá alájẹ. ẹ fura àwọn ọmọ èkó. owó ni mo bèrè ládùn ìyá ikú balẹ̀ wọ̀nà. àlàáfíà kò fi lẹ́nu ṣe ń gbé kí lè rẹ́rìn ayọ̀. owó ni mo bèrè ládùn ìyá ikú balẹ̀ wọ̀nà àlàáfíà kò fi lé mi ṣe gbogbo kí lè rẹ́ ní ayọ̀ bá mi ṣe ẹlẹ́dàá má sùn bá mi ṣe èmi kan fẹ́ kú rè bá mi ṣe ẹlẹ́dàá má sùn bá mi ṣe èmi kan fẹ́ kú rè ta ló sùn lẹ́ẹ̀mí òkúra ẹ̀ àyẹ́gbẹ́ jí wọ́n gbé lábì ìrọ̀jọ́gò jí má sùn yankí ti jí ti pẹ́ yóò gbà ọmọ àṣẹ jọ́gọ̀ ó lára ẹ̀ fún jọ́gọ̀. nígbà táwọn ẹgbẹ́ ẹ bá bọ̀ nù club gbà ẹ máa kọ́ ó yá jí má sùn jí má sùn yàgì ti jí ti pẹ́ ọmọ pẹ́ jí má sùn jí má sùn ó ṣàmọ̀ ẹnu ra bẹ́ẹ̀. òkè bàbá gbé mi lékè kí lè má jó bí bàbá dé lékè. nípa ọmọ mi ò lè sékè bàbá mi ló bí mi mi kì í sọ máa lè. táwọn boys bá tẹ ọgbọ pẹ máa ṣàánú wọlé lẹ́yìn pé àwọn akókò ọmọ lọlé. ẹsibran ọmọ èkó kò ṣeré èmi pẹ̀lú ṣẹ́bí ọmọ ìyára jẹ́. owó ni mo bèrè lọ́dún ìyá ikú balẹ̀ wọ̀lọ̀ àlàáfíà kò fi lẹ́mi ṣe gbùgbé kí lè rẹ́ni ayọ̀ owó ni mo bèrè lọ́dún ìyá ikú balẹ̀ wọ̀dọ̀ àlàáfíà kò fi lẹ́mi ṣe gbùgbé kí lè rẹ́ni ayọ̀ bàbí ṣe ẹlẹ́dàá má sùn bàbí ṣe èmi kan fẹ́ bùrẹ́ bàbí ṣe. Rocky, the magic finger. cover body. Yolele, you cover body. Joking, joking. Japping and bobody. Jole, gbese, gbese. Mate niga mole. Mate niga mole. When me jappy, jappy. Take a to walk happy, happy, happy. Jole, gbese, gbese. Mate niga mole. When me jappy, jappy. KMW, you ma be happy, happy. Ajay, walai. Kalili kẹ́ máa listening sìgá fún mi ní verbal reasoning wádìí fún mi ní quantitative flows mi ó wà qualitative ẹ má yẹ̀wò àfẹ́ ní ní ability nígboro jẹ lyrics mi DJ Vice bá mi fi sí repeat ṣẹ́ra to king vibes tó sáìnì mi ó máa láàgàn àtúntọ́ ní ọ̀nì òun ṣe ti gbọ́ nípa master yanni èdè kan báyìí ló tún jẹ́ bẹ́ẹ̀ practical ni ó tún wá lọ prepare gbósòlì ẹ̀ kó tún gbé bọ́ọ̀dì yẹ gbogbo ṣọ́ta bá lọ la máa ṣọ́dà pmwr e, we no go slow down. Hey, hey. You lele, you call body. You lele, you call body. Yulele you call body. You king, you jumping on body. You you call body. yulele you call body. You you call body. You king, you jumping body. bese bese. Mate mm. When me just tell you, check it out, come here, here. You bese bese. Mate When me tap tap, get him to play you, DJ Rocky mix tó tó bad. tó bá àlàyé má fagídí jàre ọmọ yahoo tí ó pawó tó lọ́lọ́hún ló ń ṣòjóró alárékọ́ṣẹ́ kò mọṣẹ́ òṣàṣẹ́ ò máa wọṣẹ́ bọ́dá olóko suji gbogbo tó dánlódù whatsapp gbogbo sugo ni kò lè wọ snapchat olówó fẹ́ ra bẹ́ǹsì onílẹ̀ ó fẹ́ yọ fẹ́ǹsì mọ́tò yóò ṣe níjẹ̀gbọ́ ìbàtẹ́gbọ́ lóṣó tó ń ṣègbò àtẹnu bèbí ó bèbí àtẹnu kàrímọ́ kàrímọ́ ká má pàdé mọ́ ó ṣí fòdù tí sọ́jà mọ́ o ara fún mi bó ṣe jí wá my doctor doctor. Pèmí ní sáàkì sáàkì, ta ní sáàkì wèrè? Ta ló ní ní pátá, wáká. dánú. dànù. tó ṣì dànù. tó ṣì dànù. ọtí ọlá tí ló fẹ́ gé. tó ṣì dànù. ó ní sẹ́mu ló bá dé. tó ṣì dànù. kákan ni kò yọ owó rí. kí láìsí ẹ̀ ò sanwó rí. tó ṣì dànù. ẹ̀fẹ̀ gba léwèrè. tó ṣì dànù. bẹ̀bẹ̀ rí gbẹ. tó ṣì dànù. ìgbàgbà rí gbẹ rí gbẹ. tó ṣì dànù. ẹnu àwọn ọkọ yín ti gbẹ. tó ṣì dànù. yóò kí n ṣo lóṣo. tó ṣì dànù. ẹ máa fún mi lówó. tó ṣì dànù. pa baby ni. Oh Atenu baby. Oh she Oh baby atenu. Oh she make I send my husband. Oh Baby buy me iPhone. Oh she do number thirteen. Oh she don't know. You know your man see me. Oh Oh like you want oh, to me. Oh she don't want to me. Ẹ̀rọ mọ́tò one fifty thousand ẹni kó Eddie Jones. Eddie Jones. Tonight I'm ready to rock somebody. I want my in it. Come and set the body for DJ Rocky, the magic finger. Ladies and gentlemen, wọ́n tọ́jú jáyà waka jẹjẹ waka waka jẹjẹ ọmọ tọsọ ọmọ ológo waka ladis waka ladis waka wakaladi, waka wakalaja, waka wakaladi, waka ladis wakalaja, ladas waka ladis waka ladas waka ladis waka ladas ọmọ lọ́dún yẹra wò epo ń bẹ lẹ́wù iná fi bá màlúù ọmọ kú pẹlẹ́dìyẹ ah, ah. waka wọlé waka jáde waka lọ̀gànà. animal. rìdìmù. wákà jẹjẹ wákà jẹjẹ wákà jẹjẹ wákà jẹjẹ ọmọ tó sọ ọmọ ológo wákà ládìs wákà ládà wákà ládìs wákà ládà wákà ládìs wákà ládà wákà ládìs. wákà jẹjẹ nílẹ̀ kíyẹ̀pẹ̀ ẹ̀jẹ̀ lẹ́jẹ̀. Insta. ìwárapá ti gbẹ̀yìn ẹ lọ. ẹni ṣe fọdmans exceptional sọ fún bùkárì pé àwọn ọmọ tójú wọn bá ti gbó tó gbó lábẹ́ ní kò ló bẹ̀. ẹ tí kankan bá ti jì fámi máa dùn ní yàrá wọ̀ ṣíya. it's direct on the mix. o. jọgbe sí máa fi yín mú ẹlẹ sí lóṣogbo ó máa dákú lórí islam àfàkànàkú yébò ànódekú bọ́tà ló ń ẹ̀yìn kú tó mú lórí yọ̀kú bọ̀ ẹ̀sán fún máa yọ̀kú olùwà má jákú ẹ ti wo jẹ́nifà o ẹ̀dẹ̀mẹ́ni tó ń jẹ́ adákú bọ̀ àwọn olórí burúkú wẹ́dẹ̀ jọ́sìn tọkutọku gbogbo wọn lọ́ọ́ máa mú mi dákú my country people o. oko èrè oko olúwa jẹ́ kàkó délé akọ́nọṣẹ́ wọlé àtúnṣáná wọlé wálé sàmájọwọ́ balẹ̀ o emergency emergency emergency. rock mixed up the back. Mandela wọ́n fẹ́ ṣe mí bí Mandela wọ́n fẹ́ ṣe mí bí President Kennedy wọ́n fẹ́ ṣe mí bẹ́ẹ̀ Abiola ẹ̀yin ṣé mo yahoo ṣé wọ́n kọ yahoo sí mi lórí ni àmọ́ ẹ̀ yahoo bọ̀ hotmail gan I'm not a yahoo boy but contact me Mali at yahoo.com government na barawu bloggers na gbáradu pásítọ̀ nà enjoyment. bóyá yahoo yahoo ọlọ́mọ jẹ́ kájàmú bàgà tó sọ omi sẹ́ àríwá kó má dàrú ìpínlẹ̀ rẹ̀ ah, yahoo yahoo eh, ọlọ́mọ jẹ́ kájàmú bàgà ah, tó fún mi lówó steady sẹ́ àríwá kó má dàrú ọ̀yà torí mo fresh mo ń dán wọ́n ni mo ti ṣe yahoo. you can call me small doctor chimare mare chupako. àwọn ọmọ àṣẹ wọn fẹ́ ká kó gbá wọlé wọ́n ti gbàgbé pé bó ṣe wọn lọ́hùn ló ń ṣayé lẹ́kùn drop your number kí n gbé ẹ̀ ṣayé tó bá wá dọwọ́ déré kì í mú ẹ wọlé ooo. show me pẹpẹ o show me pẹpẹ o i go do you tẹ́ntẹ́ o do you tẹ́ntẹ́ o show me pẹpẹ o. one day you go bubble. be na people say no party party for jungle. Ebu God shower your blessings on me as uncle. Eh. Kọ́wọ́ tó fún ni lówó má padà dàrú. Eh. Mo ti gbọ́pẹ́ o, ẹ wá bá mi ṣọpẹ́ o. Mo ti blow o, eh. gbogbo orí ti rógo. Mo ti gbọ́pẹ́ o, ẹ wá bá mi ṣọpẹ́ o. Mo ti blow o, gbogbo orí ti àwọn máa ṣe ó fẹ́ ká kó gbá wọlé wọ́n ti gbàgbé pé bó ṣe wọn lọ́n ló ń ṣayé slay queen drop your number kì í gbé ẹ̀ ṣayé tó bá wá dọwọ́ déré kì í mú ẹ̀ wọlé. Affect my day for where me I did. Our level no be the same. You know me money matter make you fit. Maru shit. DJ Rocky mixed up the vibe. what, say what. Anything can oh, happen. Orí owó ni mo gbé wáyé. Orí obìnrin mo gbé wáyé. Nígbà tí mo wà ní kékeré lọ́jọ́ kan, obìnrin mẹ́fà wá mi wálé. Ah. They know they drop money. They dey ask when I dey come around. Uh, I be like, babe, babe, babe, only money language me I understand. Èèyàn tó mọ̀wé ló gbẹ́ spolun pass. Tó bá mọ̀wé o lè cram chef fast. Ọmọ oró breathing, <gasps> breather. Ah. tíyá ọba ti gas kórí ẹ̀ máa tanná kórí ẹ̀ máa ṣiṣẹ́ ọjà rẹ̀ ni ọba ti méèkì ti pẹ́ sọgbọ́n lóhùn kan káṣẹ ọ̀rọ̀ máa ṣiṣẹ́ òwò rolex máa wọ agalago ṣiṣẹ́ ah i believe in word of mouth power of tongue if you believe say after me make you bump your head to this song say me Bessie small work big money i no go open. DJ Rocky mix bad. Vanessa, my gun is ready, come on, put the trigger. be the one, i be the one for me. She be the one for me. If I be song, girl you're my melody. You are my melody. See the way she said, I'm a big goalkeepers. See the way they tap shooting around the world. And I've never seen a girl like you.

should know. When I'm with you, pussy should know. my money. We got to make it, don't done it. I know that I. que mixtou bombado.